الحمد لله الذي جعل ملة إبراهيم حنيفا واتخذه خليلا ورفع منزلته ومكانته بين الأنبياء والمرسلين وعمر نبينا محمدا صلى الله عليه وسلم باتباع ملته أحمده سبحانه وتعالى رسول إذ هو آل من الحمد والشكر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قدوة حسنة صاحب المنهج السليم الهادي إلى الصراط المستقيم صلى الله عليه وعلى آله وأصحابه وكل من سار على منهجه السليم إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى واتبعوا ملة أبيكم إبراهيم وما كان من المشركين ولا شك على نبي الله إبراهيم عليه السلام هو المعزز الأول والمنجب للأضحية على وجه الأرض قال تعالى حكاية عن نبيه وخليله إبراهيم عليه السلام رب أمري من الصالحين وبشرناه بغلام حليم ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر فتجدني إن شاء الله من الصابرين ولما أسلم وتلاه للسبيل وناديناه يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا الأول فلا المبين وفتحناه بدين عظيم سورة الصفات الآية 100 إلى ثانية بعد المئة ونبي الله إبراهيم عليه السلام ملته قويما ومنهجه مستقيم ولا يعرف ولا يعرف عنه إلا كثير قال تعالى ومن يرغب ملة إبراهيم إلا مزكى نفسا ولقد صويناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين عباد الله وإن نبينا محمدا صلى الله عليه وسلم دحى بعد أبي إبراهيم وفي صحيح عن أنس بن مالك رضي الله عنه قال دحى النبي صلى الله عليه وسلم بكبشين مرحين قرنين فحبهما بيده وسمه كبر وغفل في الاول اكبرهما وقد اختلف العلماء الامم كثيرا منهم من اعجبها لما ورد من الايات الايات القرانيه والحديث الشريف كقوله تعالى وصل لربك وارجع سوره الكوثر وقال النبي صلى الله عليه وسلم والذبح قبل ان يصلي ولوجه مكانها الاخرى ومن لم يذبح فليذبح أخرج البخاري ومسلم وقوله صلى الله عليه وسلم من كان له ساعة من تحت فلا يقربن مصلانا أخرجه ابن ماجه وغيره والصواب وقته كما رجعه الأولى فلا علم ومتى من الجمهور أنها سنة مؤكدة مع رسول الله صلى الله عليه وسلم عليها والعقائد من السابق قال فعلم أيوب كيف كان في على الله صلى الله عليه وسلم قال كان رجل يوحي بالشاة عنه وعن آل بيته ويأكلون ويطعمون حتى تناهى الناس وصار كما ترى أخرجه الترمذي وغيره عباد الله وإن الألوهية لا ترد ولا تقبل إلا إذا تورط فيها غاية الشروط الشرط الأول أن تكون لله وحده ولا يقبل ولا يقبل ما قرب لغير الله وما لم يبتلع به رسول الله صلى الله عليه وسلم الشرط الثاني تحقيق التقوى انما يتقبل الله من المتقين وقال تعالى لا ينال الله حكما ولا حمار ولا ينال تقوى منكم الشرط الثالث ان تكون بقائمه الانعام ولا تفتح من بيتها الشرط الرابع ان تملك السن المقدم من الدخل ما تم له من سنه ومن الدخل ما تم له خمس سنوات ومن الإمام له مسلم له سنتان ومن الإمام مسلم له سنة واحدة كما ورد في الحديث الشرط الخامس شاء الله أن تقلو الألحية من العلوم الأربع وما يلحق بها بقول النبي صلى الله عليه وسلم عرفات لا يتكلم بالأعضاء كان لا يملك بشار وشرط شيئا رواه مسلم وفي رواية أبي داود وأبي مسلم الشافعي وأبي بارك الله لكم وقال عظيم ونفعنا الله وإياكم adúgbò ọlọ́wọ́ ọba ọba àlejòọlá ọba tí ó sọ bí àdúgbò ìgbéláyé tí wọ́n dùn ní abẹ́rẹ́ ọ̀pọ̀ sáré ọ̀gá alẹ́ tí wọ́n dùn ní ọlọ́kùn ti lọ́rùn fún ọ láti ké ọlọ́kùn ti máa ti ní àtìmọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́kùn ti àti lẹ́rí ọlọ́kùn ti ka ní ìjọ ọ̀nà àgbàrá ọlọ́run náà ló dúró rẹ̀ ọba tí a bọ́ fẹ́ fún yìí òun náà ní ọba tó yẹ pé ó ti ìlànà lẹ́yìn wa ìbọ̀rọ̀ ní àti ìtẹ̀lẹ́ ó ti ní ìlànà kan èyí tó dúró ó ti ní ìlànà kan èyí tó mọ̀ kankan ó wá sọ àlejò wa ìbọ̀rọ̀ ní àti ìtẹ̀lẹ́ ó sọ di ààyò ara rẹ̀ ọba tí a kọ fẹ́ wí òun náà ni ọba tí ó ní àgbéga ó gbé ipò àdéhùn ìrọ̀rọ̀ ní ìmọ̀ àti ìṣẹ̀lẹ̀ ó gbé ga láti wọ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ padà ìlú kéèké àdéhùn ìrọ̀rọ̀ ní ìmọ̀ àti ìṣẹ̀lẹ̀ wọn a máa pè é àwọn àtìyá bàbá àwọn ìbẹ́bí ọlọ bákan náà ti pé àdéhùn ìrọ̀rọ̀ ní ìmọ̀ àti ọlọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá ó wá ń parí ọ̀rọ̀ kẹ́mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ fẹ́ ó pa á láti pẹ̀lú pé kó tẹ̀lé ìyàlẹ́ bàbá rẹ̀ tí ṣe àlejò ìwọ̀ ní àlùsẹ̀lẹ̀ àyàn ọmọ wa lówó ọba bẹ́ẹ̀ tí òun ọba lágbára òun ló fi ní ìwà ó ní kí á mú ẹ̀dùn èyí tí ó dúró pẹ́pẹ́ èyí tó ní ìlànà èyí tó ní ìpìlẹ̀ àwọn tó ń tọ́kọ́ náà wà nítorí tí òun lọ́ba tó ń lẹ́tọ̀ọ́ tó òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ tó ẹyin bẹ́ẹ̀ tó ń tẹ́tọ́ pẹ́tọ́ mẹ́rin epo ti ọba akéde aláàbíyọ sẹkùn àbí ọlọ́wọ́ ọba ọ̀fọ̀lọ́sọ ọba tí o lọ́wọ́ lọ́wọ́ ọba tí o lọ́wọ́ láti yọ lọ́wọ́ ọba tí o lọ́wọ́ láti yọ lọ́wọ́ ọba ọba yìí kò sí ẹ̀ lẹ́ka tó dàbí inú rẹ kò tó wáyé ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ pé lẹ́yìn dábí anígbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀ fẹ́lẹ̀ ẹ̀rú ti ọlọ́run òjì ti ọlọ́run abẹ́bí òun náà ní alẹ́kọ̀ọ́kẹ́ dáadáa Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀ fẹ́lẹ̀ òun náà ní ẹni tó ní ìlànà èyí òun náà yọ olùkọ́lẹ̀ tí ojú ọ̀nà tó mọ kankan kọ́lọ̀kọ́lọ̀ àbẹ̀lẹ́sìn kí àgbẹ̀jẹ̀mú àwọn ará rí ẹ̀ àwọn ọmọdéyìn rẹ̀ kí ẹ̀ka ìṣòro tẹ̀lé ìlànà ìlú Muhammad sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ àgbẹ̀kú dáadáa lọ bí ọjọ́ àtìndì ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ìdẹ̀rọ̀ ọmọ àdọ́rọ̀ wa ní kọ̀kọ̀ àti gbangba ẹ̀jẹ̀ abẹ́rọ̀ lọ bó ti tọ́ àti bó ti yẹ ẹ̀wọ́n ajá tẹ̀lé kalẹ̀ عليه السلام الإسلام قال إيه وما كان من المشركين قل وأنا أمشي وأنا مسلم أنا أريد هو أريد أخذت القرآن لا تكفيه أريد أن الله كمان ينادي إبراهيم عليه السلام أنا إبراهيم فإذا كان ìdílé tí wọ́n ti bí àti bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ẹni kọ̀ọ̀kan pé ní. إيمان ọlọ́pàá kò sí nínú ẹ pẹ̀lú péyà rẹ̀ àti bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ fún abẹ́lé Ní ní ẹgbàá wa kan, nǹkan láti lọ sí sọ. Wọ́n náà ní ìwà ìwà ìṣẹ̀lẹ̀. Ó ń béèrè lọ́wọ́ bàbá rẹ̀ jọ̀kan pé ta ló lọ́wọ́ rẹ̀. Màmá rẹ̀ wá dá pé bàbá rẹ̀ ni. Tó wá jẹ́ pé ta wá ló lọ́wọ́ bàbá o, ó ní láti wúlò ni. Nàìjíríà tẹ̀ ń sọ yẹn, ta wá lọ́wọ́ òkú yẹn, ó dákẹ́. Wọ́n lọ́wọ́ òun lọ́wọ́ gbogbo ayé. káàlì mọ orúkú tí wọ́n bí àti ìkọ̀rọ̀ yìí lò sí àwọn ìṣẹ̀lẹ̀. ẹni tó sẹ́yìn pé gbogbo àwọn pẹ̀lẹ́bí pátá gbogbo ìlú pátá gbogbo àyíkọ́ wọn wọ́n tún olórí ẹ̀kọ́ wọ́n á sì máa polówó ẹ̀kọ́ wọn á máa polówó ọ̀gá wọn á máa fi ọ̀gá káàkiri. síbẹ̀síbẹ̀ kọ́ yìí máa ṣẹlẹ̀ ọ̀gá gan yìí láti lọ bọ́jú wọn bí kí ni ọmọ abẹ́ bọ́jú wọn rò káwọn ẹni wọn bẹ́ẹ̀ sáré ewu wọn bá wọn lọ sí ìgbàlẹ̀ àwọn. àbíwá ìwọ̀n yìí máa ní ìpínlẹ̀ òun wọn wá ló fún ẹ̀ sẹ́kọ̀ọ́ wọn lọ kẹ̀kẹ́ àwọn. àti ìwọ̀n yìí máa ní ìpínlẹ̀. ó wá wọ̀ kí ló ń fẹ́ ṣe tó wọn fi tẹ̀lé wọn. àwọn tó lọ ní ọdún wa káyè ọgbẹ́ wò ní báyìí. nínú ìlànà wọn ti pé wọ́n nígbàgbọ́ nínú ràwọ̀ àwọn ẹgbẹ́ ṣe ń gbé mọ̀lẹ́bí rẹ̀ gbogbo àwọn òlú wọn tí wọ́n bá ti kó ìlà báyìí bí bàtí ẹ̀ ti gbẹ̀bí ni báyìí ìwà ẹ̀ tó kòkè ó ní ìdí ìdàgbé á kè ìgbádùn. àwọn olùmọ̀ wọ́n tún gbé ayé ìdí ìdàgbé ìgbọ̀dà pàdé mo ṣe ìdí sáàárẹ̀ ọ̀fẹ́ pẹ̀lú kí n tẹ̀lé yọ kẹ́lọ̀ nígbà ìtẹ̀lé yọ ìdára rẹ̀ ṣùgbọ́n wọn kọ́ sí sọ yẹ ọwọ́ àwọn òkè ọ̀dà kí ló kù nípa àwọn ọ̀dọ́ gbogbo ọ̀sán mú ọkọ̀ balẹ̀ pátá àti ìwọ̀n ní òkè ní ọjà àlẹ́ òkú gbàgbà ó ké wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wọ́n ké wọ́n bẹ̀rẹ̀ sí ma wọ́n tún takora wọn káló sílẹ̀ yìí ló ń ba alẹ́ alẹ́ ní alẹ́ àti mẹ́ káló sílẹ̀ yìí pẹ̀lú àwọn òkè àwọn kẹ́ni mọ irú ìran kẹ́ni mọ irú ìdílé èyí tí àti ìwọ̀n ní òkú jáde síkẹ̀síkẹ̀ kọ olúwa kìí ṣe ẹjú ti yẹn pé nítorí bá òun jẹ ọ̀sẹ̀ ìyẹn náà ìyọ̀jẹ́ tó wúlò rẹ̀ fẹ́ kúlẹ̀ yẹn yẹn lòun máa ń wọ́n lọ́wọ́ níbi kíni níbi ọdún eégún wọn tàbí torí pé ìyá òun pàápàá tó wú yẹn torí pé òbí yìí látara bẹ́ẹ̀ òun ọ̀wá rẹ̀ kò wúlò yẹn yẹn òun ò lè ṣe fún ọmọ rẹ̀ wọ́n lọ́wọ́ torí kíni alẹ́ ìgbọ̀n ìmọ̀ bàbá àti ìyá rẹ̀ gbogbo wọn pátá ẹlẹ́bọ̀ ni wọn. síbẹ̀síbẹ̀ kọ́ wọ́n lọ sí àtẹ̀lé ẹ̀ lọ́sẹ̀lẹ̀ yìí alẹ́bùbọ̀ yìí màmá sínú ẹ̀rọ títí wọ̀rọ̀ torí pé alẹ́bùbọ̀ ìbọ̀ yìí màmá alẹ́bùsẹ̀lẹ̀ òun náà ní àkọ́kọ́ ó ní kí ó kì í la rẹ̀ pípa ìrọ̀lú iléyà ìbílẹ̀ òun náà lọ́wọ́ bá lò fún pípa ìrọ̀lú iléyà àtọ̀ nígbà sáájú náà nípa òun ti kọ́ kàába òun àtọ́mọ́ rẹ̀ alẹ́bí ìsmaílù alẹ́bí ọ̀sẹ̀lẹ̀ àwọn yìí kọ́ kàába gẹ́gẹ́ bí ìlànà ọlọ́run gẹ́gẹ́ bí àti ọlọ́run káfíń lè kọ́ pàtàkì alẹ́bí wa ìbọ̀rọ̀ yìí máa ti tẹ̀lé orí tó kọ́ ńlá ìyá ìdíjẹ́ ìbọ̀rọ̀ yìí nìyẹn ńlá ni ẹni tọ́lọ́ wọn bá ṣàlẹ́sà ni àyàtọ̀ sí àkóónì táwọn fi gbọ́ nípa ọkọ̀ ìbọ̀rọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí lóko ọmọ òun òun wá ní ìrọ̀ yìí kò ní ó ní wọ́n ti kó ibà nìyí wọ́n ní bàbá tiẹ̀ ní ilẹ̀ tó ń yà á sì mí. ẹ wò bẹ́ẹ̀ bá yẹ kọ́ ṣe ní báwo lè ní o. torí pé kí ni ẹni àkọ́kọ́ ó ṣe ní pàtàkì kí ń jẹ ìrọ̀ yìí kò fẹ́ ni ẹ tẹ̀lé lánàá rẹ̀ yìí òun wá ta òun tẹ̀ sí ẹ̀ òun ta tó yàtọ̀ sí ni wọ́n kẹ́ tó ń tẹ̀lé gbọ́dọ̀ ìkùrí bí òun ká rí gbogbo òní àdìyàn ọ̀nà ẹ̀wọ́ bẹ́ẹ̀ gbogbo olúlé ẹ̀rọ wà bẹ́ẹ̀ ẹ̀rọ lọ́pọ̀ ọ̀bí láyé fọ́nà òní ẹ̀kọ́ gbogbo ilẹ̀ ní ìgbà yà kọ́ ìyá àdìyàn bọ́bá kọ́ tẹ̀ ìyá àdìyàn àwọn eléyìí wọ́n wọ́n ti ẹ̀kọ́ láyà lẹ́yìn wa Ibrahim alayhi salam orí ti àti ìwà Ibrahim alayhi salam kò sí gbogbo wọn mẹ́rin ó fi àwọn òlú ẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ síbẹ̀síbẹ̀ kọ́ anílùkọ́ ìwà àdìsẹ̀lẹ̀ kò wá sí ẹ̀rẹ́ orí ti wọ̀ anílùkọ́ ìwà ìwà àdìsẹ̀lẹ̀ ọmọ ọba àdìjọlá ó ń fún wa nílò nípa báwo ni ìtẹ̀lẹ́lẹ́yà ó ṣe bẹ̀rẹ̀ ọlọ́run yẹn mẹ́tì ìgbà tí ẹ̀rẹ́ bíbọ̀ ìgbẹ̀rọ̀ bí láti ìlú ẹ̀ sọ̀rọ̀ sí ọlọ́run ọba wa kájọ́ rẹ̀ ọmọ tó ti ọmọ gidi ọmọ dáadáa àwọn olùjẹ́pẹ́ ojú ọ̀hún tó ń lójú ọ̀hún bá pọ́n èyí bẹ́ẹ̀ lọ ẹ má jà á tẹ̀lé béèrè fún béèrè lọ́dọ̀ lọ́wọ́ ẹlòmí ò pé bọ́ọ̀lù náà fún lọ́kẹ́ tó lọ́n bá padà fún ọlọ́fẹ́ ní òdì dùn tó lọ́n bá padà fún ọlọ́fẹ́ ìbànújẹ́ òun wọn lọ́wọ́ yá bẹ́ẹ̀ bá òun kó da ẹ̀yí akọ́sí àdúgbò ìwà yìí máa ń sọ̀rọ̀ nígbà tí ìgbẹ́ lọ́wọ́ ó ní lọ́kẹ́ ábìrí bí nà sọ̀rọ̀ kí ìkọ́nà kí ìgbẹ́ kí ìgbẹ́ ọ̀gbẹ́ nínú bẹ́ẹ̀ náà láàrin àlejò wọn sàkàlíyà nígbà tó wọn ẹ̀fẹ́ lọ́wọ́ bá torí jẹ́ka sọ yíwà òun ẹ̀fẹ́ lọ́wọ́ jọ ọlọ́run fún ọmọ rẹ̀ kò fún mi o ọmọ tó ga ni wọ́n fún mi bí láti àwọn àlejò ọlọ́run ṣe rí nìyẹn ẹ kọ́ lọ́wọ́ wọ́n lè sọ fún wa nípa àwọn ẹni rẹ̀ nípa tí wọ́n ti bọ́ọ̀lù kò bọ́ọ̀lù pé kí wọ́n máa bẹ látara àwọn obìnrin wa àwọn ìyàwó wa àwọn ọmọ wa èyí tá a lè fojú ojú wa. wọ́n ti ní àmì ìlú tẹ̀sí ilẹ̀ ìmọ̀ràn wọ́n á ti wọ́n ní aṣíwájú aṣíwájú dáadáa aṣíwájú àwọn olùdẹ̀rọ̀ ọ̀sẹ̀ wa àtàwọn ọmọ wa àtàwọn aya wa fẹ́ràn tó ní àwọn ọlọ́run wa bẹ̀rẹ̀ ọ̀hún yẹn. ẹ̀kọ́ ilé ìfọ̀ èyí sọ wákàlì wọ́n ti sábà sọ àdìgbọ́sì ọlọ́run yẹn sọ wọ́n mọ́ ọlá òun ni ẹ̀ sọ wọ́n mọ́ ọlá òun ni ìlú òun ni máa ń ṣe òun bẹ́ẹ̀ nìyẹn bá ń bẹ̀ wò. ọlọ́run àti ọlọ́run mẹ́rin ní wa ìkọ́ yìí fún wa pé fún màṣálì náà ó ní kò lára ní àlè. àwọn ọmọ wa kú kí o a ní ló ń bí ọmọ ọmọ oníparadà ọmọ ìdíyó. ẹnì kí jọ fún alẹ́ ìbọ̀ ayé alẹ́ ìsọ̀lẹ́m níjọ́ tí wọ́n fún nílò pé ó ti wọ̀nyí kẹfí ìlọ ẹni tó jẹ́ bí wọ́n ti rẹ̀ òun ni alẹ́ ìlú kò ṣe alẹ́ ìsọ̀lẹ́m. alẹ́ ìlú ọlọ́run ọba ti rẹ́ òun náà bí àlejò wọn bí àwọn ìjọ tiẹ̀. lóòótọ́ ni pé wọ́n ti jọ wà lẹ́nu Ibrahim àti ìyàwó àlejò Ibrahim sáárọ̀ àmẹ́tẹ̀ta tí wọn ò fẹ́ ẹni olùgbàgbọ́ olùgbàgbọ́ lórí ẹ̀rọ ẹ̀rọ àmẹ́tẹ̀ta. kókò ìkọ́nà ọba ní àlejò ló kù lẹ́yìn ìfẹ́. àwọn tó wà ní àlejò ló kù kí n tẹ́ fún àlewà pé òkùnrin tó wá jù ọkùnrin àtọkùnrin máa ń fẹ́ra wọn. àlejò wọn ni wá àlejò ìlú wọn bá tó wọn wá mi bá bá ni fún wá bá a ọkùnrin àtọkùnrin ìbàdé ìlú ilẹ̀ lẹ́yìn àlejò wa ló lọ àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́wọ́ ní àmọ̀lẹ́yìká tí wọ́n lọ́ọ́ fi òkú kẹ́kẹ́ ẹ̀ka ẹ̀rí yìí jẹ́ àmọ̀lẹ́yìká wọlé wà níbi yìí ale ọdún ti dá wọn lọ torí kí wọ́n lọ́wọ́ rẹ̀ dá. wọ́n jókòó olùkọ́ rẹ̀ sẹ́lẹ̀ àmọ̀ àrí olùkọ́ rẹ̀ sẹ́lẹ̀ àmọ̀ kó sẹ́lẹ̀ àmọ̀ ìwọ́n rẹ̀ ní sẹ́lẹ̀ àmọ̀ sàlámù àlékún ẹ̀yin náà wọn àwọn àgbà yìí ìjẹ̀kùn kọ́ọ̀mù kẹrù ẹ̀yìn ìyá àbẹ́ aníwọ̀n àmọ́ yìí báyìí kọ́ gẹ́gẹ́ bí ìlànà tí lẹ́kọ́ àlejò àìsàn yìí ọlọ́run ó wá lòdì ẹni wá gbogbo ọdún lé gbogbo ẹni tí wá wọn wọn wà lẹ́yìn. ó ní kí wọn jẹ bàbá wọn nígbà fìdá bèrè ìgbà ẹrú wọn ń gbà kékeré ọ̀sẹ̀ rẹ̀ wọn ni má bẹ̀rù má bẹ̀rù bàbá ìṣàlẹ̀ náà wò wọlé àná àná wọn wá fún lòdì ọlọ́run ló bì bọ̀ ọlọ́run tí àwọn rẹ̀ kọ́ ọ̀rọ̀ kẹ̀kọ́ já ìyàwó rẹ̀ tẹ̀ sí máa bá ẹ̀ lójú wọ́n kọ́ tàdúrù ní àkúyì ó wọ́n sọ ẹ̀jẹ̀ arúgbó lòun bákan náà ní pé lẹ́yìn kó òun jẹ arúgbó òun tó wá jẹ àlè ẹ pé ọlọ́run ọmọ ọba àlè táwọn ọlọ́run ọba wò pé obìnrin oṣù mẹ́rin mọ́ọ̀lù inú bàbá ti jẹ́ ọlọ́run mẹ́rin mọ́ọ̀lù kò lè ti lọ sí ṣẹ̀ wọ́n nípa òwe ọ̀sẹ̀ nílò dípò pé ó dìbò tẹ̀bí ní àìpẹ́ ilé ẹ̀ àwọn oṣù ọlọ́ọ̀kí obìnrin kẹfù bá rí là lórí wọn àti ìjọba tẹ̀síwọ́n yìí nígbà tó fẹ́ parí ìjọba rẹ lókùnrin jẹ́ kó ti wá bí ó ti wọ́n lọ́wọ́ ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ mi ti tètò rẹ̀ ìsíyọ̀sì nìyẹn ọkọ̀ já àdìsọ àwọn lọ́pọ̀ àgbà ọlọ́wọ́ bá lè yẹn bẹ́ẹ̀ náà ni tó lé lọ́wọ́ bá ti lè pa lẹ́yìn ìlú ọ̀hún ìmọ̀ àyè ìṣẹ̀lẹ̀ torí pé ọmọ àkọ́bí tí a ti lè wáyé kó wọ́n ti ó ti lọ́wọ́ rẹ̀ tiẹ̀ ó ti lọ́wọ́ rẹ̀ tiẹ̀ ti ti ìyàwó ọlọ́wọ́ wá ní

ó ní kí ìyàn sọ ọ́ fún ẹni tó jẹ́ olólùfẹ́ yìí tí ẹ bá lára dáadáa olólùfẹ́ yìí máa ń sọ fún un. ẹ jẹ́ òun ẹ̀kọ́ lára nínú ayé ìtura àti ìṣẹ̀lẹ̀ àti bàbá rẹ̀ ní àpò. nítorí àti ìlú tó wọ́n sàlà olùwòye náà ọ̀kọ̀kànlá àtòhùn àtòtùpá ó ń forí balẹ̀ fún un. ọwọ́ sọ fún bàbá rẹ̀ àpò pé ilẹ̀ bàbá mi mo rí òtùpá ìlà ọ̀kọ̀kànlá àtòhùn àtòtùpá tó ń forí balẹ̀ fún mi bàbá rẹ̀ ti mọ̀ fún àdáyé kí ló sọ ó ní lábẹ́ tó rẹ̀ ká ẹ̀wádìí alákọ̀ọ́ láyìí àwọn ọmọ ìyá àti èso ọmọ ọ̀rọ̀ àwọn ọmọ ìyá àti ń sọ̀rọ̀ káfó wá rí aláwọ̀ fẹ́ alágídí ni ó àdákùtù wọn yẹn nú alágídí àkùkù wọn dá ọmọ rẹ̀ yóò tún lẹ́kọ̀ọ́ pé láàjẹ́ kùkù lẹ́kà ẹ̀wádìí wọ́n yẹ kí ìlú lẹ́kà kẹ́yìndà ìgbésẹ̀ ìgbọ́ ó ní ní ìsọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀yá rẹ o kí wọ́n má bàa dẹ́ ìṣègbèsè sí ọ torí pé ìṣètọ́nù tẹ́kù yẹn ọ̀gá tọ́kọ́ bí lọ́jọ́ tọ́kọ̀ ìyẹn o ẹ̀kọ́ nìyẹn bí yẹn bá dára gidi bí yẹn bá sọ fún yẹn olóògbé ènìyàn máa sọ fún bí ṣe lọ́wọ́ wá ti kọ́ wa lọ. báṣẹ̀ ṣe tí yẹn bá wá làkàlà á ti yà fún ìsìn ẹ̀mú níbi àlákàlà ẹ̀mí ṣe láti àlá ilé o kò ní sí o ti gbọ̀nẹ́lẹ́ aláyẹ̀wò pẹ̀lú ìwọ́n ní máa sọ pé ẹ̀dínwó ni ó bá ẹ̀dún jẹ́ ẹ̀dún ọlọ́lá pé ń lé káàkiri Yorùbá lè ti máa ń sọ lọ́rọ̀ wọn, wọ́n lè ti dé mú ṣẹ́gidi ní ilé kọ́ bá tó. Wọ́n ní ní ìrara yín ní ṣẹ́gidi. Ní ìrara òun náà, ojú ọ̀rẹ́ òun náà ni. Tó òun gbé ọ̀nà mi. Síbẹ̀síbẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wá ti ara wọn láàánú. À ń mọ màdá ò dá ǹjẹ́ báyìí. Àti sọ̀rọ̀ wọn wà lọ́wọ́ ó ní ìyẹn bá dára kálá. Ó ní ọ̀pọ̀lọpọ̀ wà sọ àwọn ìgbésẹ̀ ìṣètò ìrọ̀jì. Ó kú tó ọ̀rẹ́ ta mi bẹ́ẹ̀ mẹ́ta. Ó ní àtúntò ìyẹn ó ní wọ́n yí ipò ó yí àyẹ̀ tó ti wò ó sì sọ bọ́ máa sọ fún ẹ̀dọ́ rẹ̀. bákan ní pé ó ní tó báyọ̀ fún ìyá tó ti lè kọ́lọ̀ kí n kọ́lọ̀ ọba kó ti bẹ́ẹ̀ òun lọ́ọ́ da àgbẹ̀ fún. ṣùgbọ́n àyè sọ bí ẹ̀ka bẹ́ẹ̀ láti ọ̀dà àyè sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o ẹ̀kọ́ tí ẹ̀yọ kọ́ wa nìyẹn. pé ẹ máa ń gbénú èèyàn nínú bí máa ń gbénú èèyàn ní àlá àbúkí tàbí mo lẹ́sẹ̀ nìkan ẹni tó máa lọ́lá kára lẹ́rù mi lẹ́wọ̀ á ah, mo lábí wọ́n tó yọ̀ ọ̀gbìn ẹ̀dá àtẹ̀jẹ́ ni ọ̀gbìn èyí sọ̀rọ̀ tó wà gbogbo àwọn obìnrin. ẹ wá wo ẹ̀kọ́ àdìsọ̀ ọmọ rẹ̀ sílá ó ní nínú àlá rẹ̀ nínú àwọn àdìjáde bí ọlọ́run ó ní kò sílẹ̀ kankan lórí ayé wọn ilẹ̀ àwọn yàtọ̀ ọ̀dùnkọ̀ òbí wọlá ilẹ̀ àwọn yàtọ̀ ọ̀dà àti ní àlá rẹ̀ àlá òdodo ní tó fẹ̀sẹ̀ kù nínú àwọn àdìjáde bí ọlọ́run nínú àwọn àdìyọ́ àdìyàn àdìyàn rẹ̀ ó rí ó kù àwọn àdébí ọlọ́run sì ní tó bá lójú òdodo ó sọ fọlọ́pàá ọ̀gá àtẹ̀yìn tòmátò wá ní ẹ̀kọ́ ọwọ́ àti ọmọ rẹ̀ pé ilé ọmọ mi fún ilé ìtura olóko báwo kò wù máa bẹ̀rẹ̀ àti àwọ̀ máa wá òbí tí ó padà jẹ máa lè tí ó padà jẹ kí ni ọmọ sọ ọmọ ọmọ wa ní ilẹ̀ bàbá rẹ̀ ìfà tó má sàtẹ̀jì lórí ìṣe àlọ́ mínà sọ̀rọ̀ yìí ikú ọkọ̀ látẹ̀jì kò sí ó ti mọ̀ máa kẹ́lá bẹ̀rẹ̀ lọ́rùn ọmọ rẹ̀ ó ní ikú ọkọ̀ látẹ̀jì kò sí rẹ̀ bàbá rẹ̀ gbọ́dọ̀ nínú àwọn oníṣòwò oníbàárà lọ́gbà ni báyìí kọ́ àníbíwá ìmọ̀ àlejò ọlọ́run bá ní àníbíwá ìmọ̀ wá sí ní oníṣòwòlẹ̀ bá ti ọlọ́ ìdákọ́ lọ́dọ̀ àwọn mítà lórí akọ́ni wọ́n kúrò kò máa ń oríṣiríṣi àwọn ìpẹ̀lẹ́ àdúgbò wa ó ní pàtí bàbá tó fi ọmọ níbẹ̀ ó bẹ̀rẹ̀ nílẹ̀ láti tu àti ọlọ́run ni wọ́n èdè ní ọlọ́run àkọ́kọ́ pé ìrẹ́ ìrọ̀ yìí ìrẹ́ ìrọ̀ yìí wọ́n ti sọ̀tẹ́ sàrú ìyá o ti mú àlá rẹ̀ tó láyé ti mú tẹ̀ àlá yìí o ti mú wá sí mú tẹ̀ jẹ́jẹ́ báyìí làwọn náà wá tí wọ́n máa ti kíni o làwọn náà wá sí máa ń tẹ ní eré làá máa ń tẹ wọ́n lẹ́sẹ̀ kí la wá lè wọ́n bọ̀ àgbàdo ọ̀dà bàtẹ́ ẹ̀wù ìdílé àárín wọ́n padà ilé ọ̀hún ìdílé àárín ọlọ́run ni àwa wá kò ńlá àbíkà ọ̀rọ̀ ọ̀rẹ́ ìsìmáìl ni wọ́n bẹ́ẹ̀ dúró lẹ̀. báyìí kọ́ amẹ́kìwá ìbọ̀rọ̀yìn àti ìsàlẹ̀ ọlọ́wọ́ ti ń ta ní kó ṣe yẹn ìsìn àhàdà ẹ̀wọ́ ìbàlẹ̀ àkójọ àdéhùn balagbara ni o àdéhùn balagbara kí ni o ti mọ ọkẹ ọkọ ni wọn kó tó wá bí kí aníwọ̀n tí ọlọ́run bá lè yọra ó máa ń ṣe oríṣiríṣi àwọn nǹkan láti dẹ́nu o nípa àdéhùn kan àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀dọ́dọ́lá ó ní tọ́nà bá sílẹ̀ fi ọmọ olùgbàgbọ́ yìí o yóò wá sọ fún àwọn mọ̀lẹ́kà pé ọyẹ ń lọ síbẹ̀ kí ni wọ́n sọ ń bẹ́ torí kí ni ọlọ́wọ́ bá mo jẹ́ òkun ẹ̀mí ẹrú mi báyìí dàgbà òkun ẹ̀mí rẹ̀ wọ́n já ẹ wá lọ sọ kí ni wọ́n sọ kí ni wọ́n wí bẹ́ẹ̀ ṣé ìgbòkú ta bá jẹ́ òkun ẹ̀mí rẹ̀ báwo ni ó ṣe rí táwọn mọ̀lẹ́kà wá kúrì bọ́ọ̀sù àbọ̀lọ̀ pé àwọn ah, àti fún rẹ̀ ó sì bọ́ bá dání ìyẹn ọ̀dọ́ tó ọlọ́wọ́ akọ́nà yóò máa ṣẹ̀ṣẹ̀ fi hàn olùsìfẹ́ fún bàbá látara pé ẹni orí pa orí gbọ́nà ọba dára náà fún ìjọ́rí gbọ́nà ọba àlejò ọlá tó bá ṣe fẹ́ ọmọ tó ọmọ tó ní pé ti tó kó fún yẹn lọ́nà. àmì ẹ̀kọ́ nínú àdébí ìbùrẹ́sì lọ́wọ́ ẹ̀kọ́ pé kókó bí wọn nínú àdébí ìbùrẹ́sì ẹ̀kọ́ pé kókó bí wọn ọwọ́ pé kọ́nà tó sọ̀rọ̀ síbẹ̀ síbẹ̀ náà ọlọ́mọ sọ̀rọ̀ ọmọ tó ń dàgbà tó dàgbà ọlọ́mọ tó ṣe kíni o ọlọ́mọ tó ń bọ̀ pa á ọlọ́mọ apàdà wàá tù nínú nígbẹ̀yìn afẹ́lẹ́ gbogbo àti gbogbo ọlọ́mọ ọlọ́mọ àgbàdo àwọn ọlọ́mọ àdá ọlọ́mọ ọmọ alábẹ́rẹ́ òní wọn lè fún yẹn ju ọ̀dà àgbàrá ọlọ́run náà wò rẹ̀ ẹnì kan ọba àdéyọra ọba alára yìí olùdíjà àwọn ọmọ yìí wọn àti wà ìtọ̀wá yìí pẹ̀lú wọn ní ìdíjẹ́ àgbò àpòlálá àpòlẹ́ àti ìkọ̀rí wọn àti ló pa eléyìí ìpìlẹ̀ ọdún léyà kábíyì wọ̀ pé Islam nǹkan máa ń ní ìpìlẹ̀ ni èyí ti gbé ẹ̀sìn tẹ́lẹ̀ kọ́ lọ́wọ́ sí ẹ̀yà àti báyìí à ń sọ̀rọ̀ nípa lílọ àyè àríkí tó sípìlẹ̀ ni nífẹ̀ẹ́ lápọ̀ọ́lẹ̀ ní okùn áàyè wa nífẹ̀ẹ́ lápọ̀ọ́lẹ̀ wà àdìsọ àdìsọ àmàkàkọ̀lẹ̀ sọ̀rọ̀ mọ́ wa lẹ́dọ́là ó wà pẹ́ẹ́sẹ́kù kì í ti sọ́ọ́dì kẹ́kọ̀ọ́ wá sí lọ́kẹ́ àwọn ọjọ́ yìí ìlú ọdún wa wà pẹ́ẹ́sẹ́kù yẹn agbọ́dọ̀ sí wọn kó lẹ́nu ṣe kí kó ti gbé kalẹ̀ yẹn. àbíkú wa ìbọ̀wọ̀ kí wọ́n á ti tẹ̀lé àárọ̀ wọn wá pàdé wa ọ̀rọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà kó pa láti pápá ayé àgbà tí ìbọ̀wọ̀ ìbọ̀wọ̀ yẹn ọ̀yà tẹ̀lé lánàá yẹn tẹ̀lé lánàá ìbọ̀wọ̀ torí pé kí ni kò sí inú ẹlẹ́gbọ̀n ọlọ́run máa tẹ̀lé tó bá takú tó bá kọ̀ tó ní wò ní tẹ̀lé àdébí Ibrahim akọlọ́tò ń kọ̀ ní. ọlọ́run ọmọ yẹn sọ ma àmì láti Ibrahim ìlà àmọ̀tẹ́gà náà olúwa ní ẹni yóò tó bá torí tó ní wò tẹ̀lé àdébí Ibrahim ẹgbà ó mú pè é torí kí ni ọlọ́run làwọn ìsọ̀kà وإنه في الآخرة لمن الصالحين ثم قال الوحيان مما ويريد أن يكون وما هو هذا يسوع البقرة آية 190 nítorí àwọn ẹ̀wúdí àtàwọn ẹ̀dọ́rọ̀ àwọn kìtẹ́ẹ̀nì ẹ̀jọ̀rọ̀ wọn kọ̀ ló bàtà ìtàn lọ́wọ́ àwọn òṣèlú wọn máa ń sọ̀rọ̀ láàrin ara wọn wọn máa ń gbé òun ìwà ìbò ṣe àwọn kìtẹ́ẹ̀nì pé àwọn ní àlẹ́bí ìbọ̀rẹ́yìn àwọn ní ṣe àwọn tó ń pẹ́ rárá àlẹ́bí àwọn ní. ọlọ́run wá sọ kàgbé wọ́n ń dára ìbọ̀rẹ́yìn yẹ̀ òdì yá wọ́n dá ìbọ̀rẹ́yìn yá wọ́n dá ìkáàlẹ̀ àbíyípa mùsùlùmá wọ́n mọ̀ káàlẹ̀ nílẹ̀ ọlọ́run ìbọ̀rẹ́yìn tẹ̀ sọ̀rọ̀ yẹn kéde ẹ̀wú ẹni tó ti wọ́n ti fẹ́lẹ̀ fọlọ́run ẹ̀ àbí ìfà ẹni tó ti ẹ̀sìn ọlọ́run wa ní ìgbọ́wọ́ pẹ̀lẹ́ ni ọlọ́run tó wá parí ara ẹ̀sìn wọn máa ká ẹ̀sìn kílẹ̀ lọ sí i àbí kò rí kòkó àti ìrọ̀lẹ́ lọ ọlọ́run wa ní jẹ́ ìkọ̀kọ̀ ni èyí tẹ̀ sí ẹ̀ ìtò tí ká mọ ojú ọlọ́run ti ṣe bí torí pé ta ọ̀rọ̀ ta àtọ̀kalẹ̀ ìtújẹ́ wọn ti fẹ́ ní ìdílé nítorí ìdílé náà àgbàkà rẹ̀ ní ọlọ́run ìdílé ọ̀gbàkà rẹ̀ táyọ̀ nígbà tí wọ́n yóò ti láyé wọn. ó túbọ̀ sí pé ìpìlẹ̀ òun èlò láàbù wọn. èlú yẹn lè gbọ́ àlejò wa àwọn òkú wa pàdé wa àkàtọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlejò náà kó pa á lọ. kí ìdáni bá bá rẹ̀ bọ̀ ẹ̀ ṣe bọ̀ ìyẹn ló wá wà á jí ìgbésí ti aláwọ̀ báyìí láti pé òní àwọn abẹ́yìí òun náà ti ṣe ọjọ́ ilé ẹ̀kẹta lé lógún ìyẹn tó ní tírì nínú oṣù lọ́kọ́dá tó bá yẹ kí oṣù lọ́kọ́dá ta wà lẹ́yìn bá jẹ́ táàkì oṣù yóò parí lọ mẹ́jọ. kí lè bá a ti báyọ̀ lẹ́nu twenty nine oṣù yóò parí lọ méje tó wá parí lọ méje ọjọ́ àkọ́kọ́ máa gbéra lọ níjọ mẹ́jọ. tó bá wá ní pé táàkì ni ọjọ́ àkọ́kọ́ máa gbéra lọ níjọ mẹ́jọ ọjọ́ kẹwàá rẹ̀ láti máa dé onídùúgbò lọ ọ̀dà òun ló sọ pẹ̀lú àkọlẹ̀ níjà òsì ìdára àwọn ọdún léyà nígbà tó bá di ọ̀dẹ́ ṣùgbọ́n wọn bá àlejò ọlọ́wọ́ ọwọ́ láti pé ká tẹ̀lé láti àlejò àwọn ìṣàmọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ìṣàkóyè fún ìpàwọn ẹ̀ láti wọ́n tẹ̀lé láti bàbá rẹ̀ ìgbọ̀ ọ̀hìn ìyẹn ló ń bá àlejò àlejò àwọn ìṣàmọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ìṣàlá àmà àgbò méjì àgẹ́bí yóò sọ àwọn ìṣàlùkò kọ́ra àti mọ́tìlì ó pa àgbò méjì àtọ́ ẹgbẹ́ méjèèjì ó jẹ́ ní tẹ̀lẹ̀ ó sì wọ wọ́n sì ní dúdú àtìkú rárá èèyàn ní tẹ̀lẹ̀ nínú yúyú àmì wọn pa ọjà kọlọ́ ó gbọ́dọ̀ máa tóbi ó sì kó gbọ́dọ̀ náà fún ara rẹ̀ bákan náà pé àwọn olùmọ̀ wọn wá lẹ́sìn náà ló pé tí tẹ́tẹ́ bẹ̀rẹ̀ ṣé ọ̀rẹ́ yẹn tẹ́tẹ́ nílé yá ń tẹ̀lé àdínlá nìta ìbámu lẹ́nu àwọn àdínlá ní àdáyà mi ó ti ká wọlé àwọn àgbà àkọ́kọ́ èyí ọ̀rẹ́ yẹn tẹ́tẹ́ torí pé wọ́n náà pa ẹ̀rẹ́ ìtọ́jú ìdè lọ́bì náà wọ́n ti ká tí n kọ́ lọ lọ́dẹ àjẹ payá náà yẹ wọlé náà yẹ lọ́wọ́ bá kàdé la tẹ̀lé bákan ní pé àmì sọ̀rọ̀ bá wà lọ́dẹ ó sọ nípa pé púpẹ́ ní yòówù tó bá yẹ pẹ́ lọ́dún léyà síwájú kájú kírun kọ́ya pàdé lọ́kù rẹ̀ o. wọ́n ti bá sọ̀rọ̀ yẹn ní òní ẹ̀dọ̀gbọ́ wípé kọ́ pàdé ìlọ́kù rẹ̀. bákan ní pé ẹni yóò fi wàlá ẹ̀kọ́ bá mẹ́ rògbòn náà rẹ̀ nípa máa ti níta àti fi hàn yóò sọ́kọ̀rọ̀ àwọn àyè fún ọkọ láti fi àlẹ́ ìlú ọkọ̀ wọn lọ́rọ̀ sàhábà pé ìdílé àlẹ́ ìlú ọ̀sán lápò lọ́sọ ọ̀rọ̀ yẹn. ṣùgbọ́n gbogbo ń sábà lòó ọ̀rọ̀ rẹ̀ pé alẹ́ ìsọ̀rọ̀ bá wà lọ́sọ́lá ìlànà ìgbẹ́ tí òfin sílẹ̀ tó dúró nímọ̀ ilé ẹ̀mí tó pa ara ilé yá. èyí tó ṣe é pé ìlànà yìí kò jẹ́ kí mùsùlùmí òṣìṣẹ́ mi kó gbé sáré. ẹ wàá rí àìsàn sọ̀rọ̀ nígbà tí a wà tọ́ abọ́wò yẹn sáà òun jẹ́ dáálẹ̀ ni inú àwọn tó ń bá àwọn ọ̀sọ̀ abàlùbàlù ó wá pè lọ́wọ́ àbúrò àyù àlàntọ́rí àbúrò àyù àlàntọ́rí òun jẹ́ kan nínú àwọn ọ̀sọ̀ abàlùbàlù ọ̀lọ́ àgbà kódà kẹfà tó bá rẹ̀ láti fi dé jù. Ibi ìlọ rẹ̀ pé báwo sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sẹ́yà ó wá ń kúrú lọ pé yára ni wọ́n ti rọ ìfìṣà àti wà àlẹ́ yìí. Ní ojú ayé àtẹ́bí ẹnìkan wá yóò pa ẹ̀fá rẹ̀ àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ pé bísíńdà wọ́n pẹ́rẹ́ yóò a ní ànábì wa àlẹ́ ló ń pọ̀ ní àkókò àwọn ará ilé mi nígbà tí wọ́n bá ṣe àtòkàn tó bóyá bí àtòkàn yóò pa ló pọ̀ àti mọ̀lẹ́bí rẹ̀ ó ní báyìí kọ́ yóò jẹ yóò bá òye jẹ tó wá padà wá di pé lóde o ó la wá àwọn èèyàn ti bẹ̀rẹ̀ ní àti fáàrí ṣùgbọ́n àwọn àwọn àbúrò ìdàdà ń pẹ́ wọn láti fi lọ́wọ́ àwọn ọmọ ẹ̀rí àti báàlì ìkú òkè ṣe báàlì lẹ́wọ̀n ṣáàjẹ́ wọ́n fi àyà àtìmọ̀ ọ̀gbọ́n fi áfíríkà jẹ́ ọ̀gbọ́n rẹ̀ kọ́ọ̀lù yẹ má dàtẹ̀ kó lè ága ìlú làwọn sọ̀rí. tí àwọn àyùn bá fẹ́ láyé lónìí tó lọ́wọ́ bẹ́ẹ̀ sọ pẹ̀lú ìmọ̀láwọn ẹ̀fí ẹlẹ́yà sí oríṣiríṣi àwọn ọ̀gá wọ́n yẹ pé ní òkojú mu ẹlòmíì náà ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀dún mo lè ká tó bá dé àdúgbò báyìí ẹ̀rọ lábáyá ló tóbi jù lára rẹ̀ jọ ń bà lẹ́yìn rẹ̀ àwọn yẹn ti mú yẹrẹ léyà wọn fi pè fáàrí ẹ̀rọ bí ẹ bá pè ní iléyà yìí àtúntò àwọn ọkùnrin ẹ̀gbọ́dọ̀ tìyànjú pé báwo kò sí ní parun ìlànà tí ò kó parẹ́ ni torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn èèyàn ń sá wọn ti dàgbàrà rẹ̀

owó wọlé ní ti máa ń lówó ní ìpìlẹ̀ tí máa ń yin kalẹ̀ ẹsùn ọ̀gẹ̀ dáadáa o gbogbo nǹkan pátá nígbà tí máa dára àjẹ tí wọ́n wá lọ bọ́ yẹn lọ́wọ́ owó wọlé ní ti máa ń lọ́wọ́ lọ́wọ́ tí máa bá lọ́rọ̀ rẹ̀ nígbà tó bá wá lọ́rọ̀ rẹ̀ tó bá tóbi lọ wáyé lórí rárá kí ni kí lọ́wọ́ ẹ̀ sọ̀rọ̀ ayé ọ̀jà àǹfààní rẹ̀ ọlọ́run kan bá dá lókùn ní òṣìṣẹ́ àǹfààní rẹ̀ torí tó kò sí ní òṣìṣẹ́ lọ́wọ́

òwe wọn máa ṣe ìwé wọn máa pa bákan ní pé àwọn ọmọdé ẹni tó bá wà ní pé ẹni tó pa ẹni ọdún léyà wọn gbọ́dọ̀ jẹ kí ẹni ẹni gbóyè Ọlọ́run bá lè fi ọlá ni lórí tí ọba bá lórí Ọlọ́run kò ní í bẹsẹ lórí ẹ kí o ti tẹ̀lé àti ẹni Muhammad sọ̀rọ̀ mọ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ náà bákan ní kí o ti bẹ̀rù Ọlọ́run bá kò ní ṣe torí pé ìbẹ̀rù Ọlọ́run ọba bí ẹ bá fi ti ìjọ Ọlọ́run ìgbàgbẹ́ sọ̀rọ̀ mi ẹni tó bìbẹ̀rù Ọlọ́run bá ti kẹ Ọlọ́run kò ní gbà lọ́wọ́ rẹ ẹ ọlọ́run ẹni tẹ́ ń pa ní ẹ̀rẹ́ rẹ̀ ní òun lọ́dọ̀ wọn lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ òun lọ́dọ̀ wọn lọ́wọ́ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run tẹ ipá yẹn òun ní bùkátà bákan ní pé ẹ̀rìn ó dé náà àní bọ́sìlá náà bóyá bí àgbòde kọjá bí àwọn wé àwọn ọ̀rẹ́ wọn bákan náà ó jẹ́ bí màálù tàbí àkúnlé pẹ̀lú éèjì èyí tó mọ̀ bá àlejò láti bùkátà láwọn ọ̀rẹ́ wọn mọ̀ ẹni tó fẹ́ fara fún mi kíra fún ìlú ọdún márùn-ún màálù kọ̀kọ́ ní méjì irú àwọn owó ẹ̀ tó pé ọdún kan tó bẹ́ẹ̀ ni wà wọ́n àgbo ọ̀sẹ̀ ìdógún omi ọdún kan àwọn ẹgbẹ́ àgbòdo tó fi tó súnmọ́ àwọn àpáta omi tó ṣe ti ó ṣe tọ́ bákan náà òun tí àwọn èèyàn ọ̀là kó lọ́ àléébù àánú àwọn àléébù òun tó kọ́jẹ́ pé kọ́ bá ti ẹ̀rẹ̀ amúkùnrin èyí tó ń tó orí ẹ̀ ṣáà tàbí ẹ̀rẹ̀ aláàárẹ̀ sáà rẹ̀ sáà rẹ̀ lẹ́mọ́jú tàbí ẹ̀rẹ̀ tó ti wẹ́ẹ́rẹ́ gbogbo wa kò ní pátá ṣẹlẹ̀ ọ̀rọ̀ wọn ní pátí ní oníkàájú náà sí káàpá ẹ̀ tó dá sọ́sá tó ń lọ́la àbíà tàbí sí ọdún ẹ̀rí ní jẹ́ nípa ẹ̀ ọdún léyà ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ọkùnrin ọ̀sẹ̀ kọ̀ọ̀kan obìnrin ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n ń di owó jọ ṣùgbọ́n tó ní kọ́kọ́ wọn pẹ́ lọ́sọ̀rọ̀ àwọn tí ìfẹ́ tó gbà yẹn. nípa lọ́pọ̀lọpọ̀ àwọn ìyá àwọn tó ti gbẹ tó ti kó fẹ́ láti tó ti kó fẹ́ náà tó fẹ́ láti fẹ́ tó lè pé nínú wọn wọn ń tà ni wọ́n ti máa ń di owó lọ tí wọ́n nípa ẹlẹ́yà wọ́n wá sí olórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin títí oṣù ìwọ̀n ìwọ̀n wọ́n bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ wá sí oṣù ẹ̀yọ́ ọ̀rà ẹ̀rẹ́ tí ó pa títí ìlọ lẹ́ẹ̀kẹ́rẹ́ tó jẹ́ pé àwọn tí wọ́n ń gba mẹ́ta ni òbí tí wọ́n ní ṣùgbọ́n orí ìbẹ̀rù ọlọ́wọ́ bá pé ìlànà yìí àkẹ́kọ̀ọ́ pa àwọn náà máa di tún mẹ́rin táwọn wá pọ̀ láti ṣe nínú láti ṣe tọ́pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ wa kàrà ọkọ̀ àti ìyàwó wọ́n lè mọ̀ pé orí ọjọ́ ọdún lónìí ẹ̀jẹ̀ bá a lọ da ọjọ́ bá a lọ àti ká àwọn ọlọ́ra jẹ tó kó kálukú bá ń fi káyọ máa àbí àwọn èsì kiri máa gbá rẹ tó tí mo lè fún asọ́lé máa rọ́pò mi tó máa fún akáyà máa fi wọ́n tó wà kẹrẹ. tí mo bọ́jẹ́tì yìí kìlò ní ìwọ bọ́jẹ́tì rẹ àpapọ̀ wọn. tó wá ní ìwà àlùbí rẹ̀ ní bọ́jẹ́tì ìtẹ̀ nígbà alákẹ́rẹ́ lọ́nà rẹ̀ bọ́jẹ́tì. ó yẹ ká máa fi dáadáa kọ́ra ni. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́yẹ́ tí mo bá fẹ́ wá àwọn àbíyá tó ní

ọlọ́pàá àmàlẹ́ àti ìlànà ọdún wọn ṣe ọ̀dẹ́ tó kọ wọ́n parí wọ́n kọ́ ọmọ ayé òyìnbó ta wọ́n lọ lọ́kọ̀ bá àlejò ọ̀la látara ara wọn ṣe o látara ara wọn ṣe ẹ wá lóko ẹni wá ń gbèrò àti ayé ọdún nígbà tí ìdílé sọ̀rọ̀ rẹ̀ ń jà tó bá ti dé alẹ́ sọ̀rọ̀ wọn àlùkálá ó ní wọ́n bá ti rẹ̀ kàn nínú ìlànà wọn bákan náà irun wọn kí wọ́n máa fà ìdíyà lọ yóò dà pọ̀ nígbà tí wọ́n ń gbèrò àti ayé ọdún láti ọtọ́ ìdí ń bọ̀ wọ́n ti fi gbọ́ yẹn wọ́n ti fi ni o wọ́n ti tẹ́lẹ̀ ni o wọ́n pa ni o wọ́n ti fi gbọ́ yẹn wọ́n ṣe. torí pé kí ni tó bá yẹ pé twenty nine ni oṣù gbọdọ̀ ọ̀dà tá a wà ń bẹ̀ so fún òní láǹfààní àti wọn fún òní láǹfààní àti èèyàn wọn lọ fún òní láǹfààní àti fa nígbà tí oṣù gbọdọ̀ ẹ̀ jà láti dé ṣùgbọ́n tó bá yẹ pé dáàbì ni so ó tún ti lọ́jọ́ ọdún náà ṣùgbọ́n àlejò pé tó ti yẹ báyìí tó rọ̀ ó lè jẹ táàbì a lè fi o ní ó lè jẹ twenty nine bí ẹ bá wò oṣù rọmọdọ́ọ̀nù àwọn akọ́nọ́mà wọ́n fi rí rẹ̀ pé oṣù rọmọdọ́ọ̀nù sàkọlọ̀ táàbì o wọ́n kúrò ẹ̀ gidigidi lẹ́ káàkiri pé oṣù òní lọ ní ìbò káàkiri wọ́n náà wà àyà o ó tó bẹ́ẹ̀ sí àwa jù ọlọ́run o ń tẹ́lẹ̀ kí ọ̀pọ̀ ọ̀pọ̀ àtọ̀ níta rẹ̀ á ọlọ́run kẹta ní ìṣẹ́kù torí fún mi lè pé kéèyàn yìí èyí ni àdéhùn sí ìlú lọ pé káàdì káàdì nù ìyẹn ló bàbá yìí wà ní ẹni sọ jáde pé ẹni tó bá lóun ló sùn ìrọ̀ lọ́pa ọ̀rọ̀ wọn tó kàdé ẹ o. ṣùgbọ́n àwọn èèyàn fún àwọn ọ̀rẹ́ ní wéèkì torí káwọn ọ̀pọ̀lọpọ̀ fi ṣètò ìmọ̀ ájẹ́ni. òun wá kà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtúrà àlẹ́ ní ọwọ́ àdìrẹ́ àlùfẹ́ ọlọ́wọ́ adúlú mi ọlọ́wọ́ adúlú sọ̀rọ̀ ó ń bọ́ ní ìkẹ́ tí wọ́n ti máa tẹ̀wẹ́rì tí wọ́n rí kíárì pé ìfọlọ́ mi ti kò yẹlò pé pé wọ́n wọ́n lọ́wọ́ bá a lè fi ọlá ó lè fi ìlànà fáńdà yìí ọ̀dọ́ ìmọ̀ nínú náà ó sì kọ́ jẹ́ náà sí ṣùgbọ́n ó lè jẹ́ pé pọ̀tẹ́ bá náà tí o ti yọ kí ẹ̀ ti gbé àkáǹtì ẹ̀ á gbé ìfẹ́rẹ́ ni á parun ni ó jẹ́ pé àwọn àkọ́bí ọjọ́ àlàfo ti bọ̀ wá kí o ti múra gbogbo ìfọlọ́ bá a lè fẹ́ náà ó ti aṣọ fún àlọ́ ọ̀dà ọlọ́run ọ̀gbọ̀n ìfọ́nà kọlọ́ ọlọ́run ọ̀gbọ̀n ìfọ́nà àwí wọn ìfọ́nà lọ́wọ́ jẹ́ àbí. والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه اهل أما بعد عباد الله أوشك أن تدخل عليكم حفل الأحجام قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيما فيها أحق الا الله من عبد أيام أيام أيام العشر قال يا رسول الله الجهاد في سبيل الله قال والجهاد في سبيل الله إذا أردت خلق نفسي ومالي ولن يجد ذلك بشيء وهو القليل واعلم أن خير الكلام كلام الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة في فيها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنا أقول على ذلك أقول كأس ما قال الإمام محمد صلى الله عليه وسلم قال الله عليكم في آخر اليوم. أمر أبي أولي كي تقول كذلك أن صلى الله عليه وسلم يرجع فيه ẹ̀yẹ́ sọ máa wà lóyún láti fi aṣáájú pé òní ni ọjọ́ kẹtàlélógún twenty three nínú ọdún ọ̀kọ́dà èyí tó túmọ̀ sí pé oṣù tí ó lè parí tó bá wọ lọ́wọ́ níjọ́ méje ó lè parí níjọ́ mẹ́jọ. ṣùgbọ́n tó àkọ́kọ́ oṣù tí ó kẹ̀lé ojú àkọ́kọ́ oṣù ojú àkọ́kọ́ àwọn onígbà rẹ̀ níjà ọjọ́ àkọ́kọ́ rẹ̀ di ọjọ́ kẹwàá. alẹ́ sọ̀rọ̀ wẹ́ wà lọ́sẹ̀lá ó ní wa pé kò sí ọjọ́ kankan mọ́ lórí ayé kí ọjọ́ mẹ́wàá ẹ̀wá yẹn tí olórí ẹ̀ bá ti bẹ́ẹ̀ tọ́rọ̀ máa ń gbà ti bẹ́ẹ̀ wáyé. kò sí tẹ́ olórí kan tí ọlọ́run bá nífẹ̀ẹ́ sí láwọn ọjọ́ ayé tó kú ọjọ́ mẹ́wàá ẹ̀wá yẹn ọdún mẹ́rin wáyé wá tí o sọ ọ́ ìbá jẹ́ twenty nine wọ́n bẹ̀rẹ̀ láti lọ mẹ́jọ. tó bá wá jẹ́ pé ọkọ̀ oṣù tààrà á mẹ́yìn tó bá jẹ́ dáàbì yọ bẹ̀rẹ̀ láti lọ mẹ́jọ. so àwọn ọjọ́ yìí àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ fúlá kó tí wọ́n lójú bò kájé kó níjọ. ìjọsìn oríṣiríṣi ààrẹ ní lẹ́fílà ní kápákó láti agbóríṣiríṣi àwọn ìjọsìn ọbẹ̀ máa ti kéwòn ọbẹ̀ ká ìdáwọ̀ títí àdìgí kí ni ọ̀dọ̀ nínú gbọ́dọ̀ ọjà tó yọ̀ lọ́wọ́ ọba nípa ọ̀dọ́lá tó yìí sẹ́yìn ẹ̀ bá ti láwọn onímọ̀ ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ ọ̀dọ́lá tó. ìgbà rẹ̀ tó kọ́ súnmọ́ ni pé ẹni tọ́wọ́ ti kìá ẹ̀ pẹ̀lú dúkìá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀ wá tẹ́lẹ̀ kò tẹ́ padà wá rárá òun àti lè sọ pé àwọn ìsúnmọ́ òun náà ni òun mọ̀ sí pé àwọn ọjọ́ yẹn ọjọ́ ńlá ni bẹ́ẹ̀ bá lè ṣe kápẹ́ ìdí àrẹ àbáwọ̀ ìtúnṣe ìgbà wọn ọtọ́ láti ọdún mẹ́wọ́ ọdún àtọ́gbẹ́ ìrọ̀lọ́dọ̀ lọ. ṣùgbọ́n òru mẹ́wàá tọ́gbẹ́ inú rọ̀mọ́dọ́n ọlọ́ láti òru mẹ́wàá sí àǹkọ̀ yọ. ìyẹn tó déwà tí kò wá ní òru rẹ̀ ọ̀dọ́ láti òru àtọ́gbẹ́ inú rọ̀mọ́dọ́n. ṣùgbọ́n àwọn ojúmọmọ rẹ̀ ọlọ́ láti ojúmọmọ àwọn mẹ́wàá tọ́gbẹ́ inú rọ̀mọ́dọ́n lọ. ó túmọ̀ sí pé àwọn tó yẹ káwọn aláàbò ọlọ́run bá lè jẹ ọlá bákan náà gbogbo àwọn táyì tẹ òbí kíkí àwọn ọmọ wa wọ́n ti gba ọtí fún ilé ẹ̀kọ́ èyí àmọ̀ sí àlùmọ́dárì tó kò ní yá yálà public àti private school ni tó ká ló wọ́n gbọ́ ilé ẹni ká mọ̀ pé àwọn ọmọ wa àwọn ẹ̀dọ́ náà ti sọ ọlọ́dọ̀ ni aláwọ̀ òbí lè lọ́wọ́ wa báwo ni ìgbésẹ̀ ká gbé lórí wọn ẹjẹ́ àkọ́tún wọn ẹ̀sìn ọlọ́run ra láwọn àsìkò yìí níbi ẹni ọ̀pọ̀lọpọ̀ òní ọ̀nẹ́ni ọmọ ara ìtú ọmọ

ọ̀pọ̀lọpọ̀ mi yàn ọ̀fẹ́ kẹ̀kẹ́ ń ṣe ọlọ́pàá ní kò tẹ̀lé àwọn láti ṣe nítorí yìí wọn ọ̀fẹ́ kẹ̀kẹ́ ń ṣe ọlọ́pàá kò tọrọ òun láti ṣe. bákan ní pé àìgbẹ́rẹ́ àìgbẹ́gbẹ́ ìbọn sí kẹ̀kẹ́ sí ìjọba bíbí kọ́mọ mi fún àtìmọ́lé mi tún náà pé ọlọ́dà kò ní ti bẹ́lẹ́ kó ọlọ́dà sí ẹ̀ ti bẹ́ gbáde òkúrì ọ̀fẹ́ kẹ̀kẹ́ yẹn. àyè tí ọba máa tú gbogbo léwu rẹ̀ níwá yóò ti ọmọ jáde nítorí òbí àìsẹ́ kàkà ẹ̀ṣẹ̀ wọ́n ti sọ́kọ́ ti dàkúdà ẹ̀ ń jẹ́ lọ́dọ̀ ọba torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí ìlú fi ẹ̀sìn ọlọ́mọ ọba rẹ̀ látara ni wọ́n já sí i kí ló fi kíni ìpínlẹ̀ rẹ̀ sí àìsẹ́ kàkà ọ̀pọ̀lọpọ̀ òbí ni ẹ ní sọ́kọ̀ bí àsìkò yìí báwo la àti nísọ àwọn olórí ibú ẹ̀rì sí àwùjọ ẹgbẹ́ àpò táwọn ẹ̀ká má kà ọ́nra wa ìgbẹ̀yìn ayé ní ọjọ́ kọ̀ọ̀tà yìí àwọn òfin tó ọ̀fẹ́ láti wọ́n àwọn tí wọn fẹlẹ lánàá yóò fẹlẹ lónìí níbi tó yẹ ká bára ẹ á ní ma lọ́dún yìí o yóò ti máa fẹlẹ láyé ìparí yìí o ìsáré ìgbà tó tọ́ka rẹ̀ yìí o yóò máa fẹlẹ bẹ́ẹ̀ yìí o ìyẹn ló fà ẹ máa wo àwọn yẹn fẹ́ yọ lọ́wọ́ wọn ìbí wọn ti lágbára jù ẹ máa wo yẹn ẹ máa wo àwọn yẹn fẹ́ yọ lọ́wọ́ wọn ìbí tí wọn ti lágbára jù ẹ máa wo àwọn yẹn fẹ́ yọ àmì ìjọba ń tún àwọn ọ̀rọ̀ yẹn káyọ̀ kó lè jẹ́ yé bí àbọ̀ ara yìí ó lọ́sùn yẹn pọ̀ wá torí pé àwọn èèyàn nígbà yẹn ẹjọ́ tẹ̀lé àwọn àwọn ìwọ̀n òde káàdú mu òde ẹ̀dẹ́ lọ́sọ̀ pẹ̀lú ẹ̀ àti ìyẹn tó bá tó kù ọ̀rẹ́ ní ìṣẹ̀jẹ́ òun àti ọkọ̀ wà lọ́sọ̀ ìrẹ́ ni. gbogbo àwọn àgbẹ̀ láti wà báyìí o ṣé rí ní ìṣẹ̀ lásìkò yìí ó kù pàtàkì ó bá lóko kó tó ọmọ rẹ̀ torí tí ọmọ tá a ẹ atọ́wọ́tò ní ọmọdé ẹ̀yàn wà á fi rẹ̀ ó léwu níbi o kí ọmọ wa fẹ́ ọmọ àwọn òkèkè lu kẹ̀kọ́ ọmọ òkèkè lu mẹ́rin pẹ̀lú ọwọ́ àtọmọdé bẹ́ẹ̀. ẹja àbùkì ẹja alákà fún àbùkù àwọn ó ti kókó ó pàtàkì púpọ̀ nù dáa ọjọ́ kẹ̀kẹ́ máa ti o kẹ̀kẹ́ máa ju àwọn ọmọ ibi tí àríkà àti tọ́kẹ́ ti àwọn ọmọ káàtó ń gbé lé mẹ́rin àwọn kẹ̀kẹ́ ń tẹ̀lé káàkiri gbogbo àwọn bẹ́ẹ̀kì bẹ́ẹ̀kì wọ́n ti káàkiri yẹn gbogbo àwọn náírà bẹ́ẹ̀sì náírà bẹ́ẹ̀sì oríṣiríṣi yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde kó lábẹ́ àwọn òbí wọn wọ́n lọ gbogbo àwọn kíkẹ́ gbogbo àwọn kẹ́kẹ́ tí wọ́n ta yẹn bàbá àjẹ kọ́lọ́kọ́lọ́kọ́ fún ìgbà láti bẹ̀rẹ̀ rẹ̀ àbúrò nàlá ìṣẹ́jú lọ́wọ́ torí tó dùn bí lọ́wọ́ bá máa ń lò lórí gbogbo àwọn ìjọba yẹn ìpa wọn ni ìpa kọ́ lágbára yìí torí ká kọ́ ní sọ onípa ìṣẹ̀lẹ̀ mú ẹ jìnnà bí ìjọba bẹ́ẹ̀ jẹ́rẹ̀ ẹ lọ́wọ́ lọ́wọ́ sọ́ọ́ kí ló ń pè yín wọn wọn máa ń rò fáwọn ní ròyìn àwọn máa lọ ní ìparun tó lágbára lọ padà máa lọ wọn. òun rẹ yóò fún akọmọ lọ́wọ́ yóò fún akọni wọn lórí àlùfẹ́ àná tí wọ́n á jèrè yìí. wọn ò jèrè gbogbo àwọn kẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń lọ síbẹ̀ àwọn ọmọ lọ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ yìí. bákan náà yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ní pé ọdún ah, ìfún láàrin àwọn ọ̀dọ́ púpọ̀ jù mẹ́ àwọn ọmọ jẹ́ àwọn bọ́ọ̀lù yẹn wọn ò tí ì kìnnì báyìí yóò wí ìtàkàlù yóò wí wọ́n ti máa bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀fẹ́ ní ẹ̀rọ ìmọ̀ inú tẹ́tẹ́ ní gbogbo ìpàdápàdá tó lọ́wọ́ bá ń kọ́ ọ́ láti ká sílẹ̀ agbọ́dọ̀ sílẹ̀ gbogbo àwọn àti àwọn yẹn gbogbo tó bá yẹ jẹ́bi yẹn àwọn èèyàn ọ̀fẹ́ iṣẹ́ lọ́dún ló kẹ̀kẹ́ lówó lẹ́kẹ́lẹ́ mo ò fẹ́ sùn wàhálà máa ra owó kẹ̀sí lẹ́kẹ́lẹ́ kí ló bá wọ̀ fún owó kí ló bá wọ̀ àti àwọn yẹn sábà tún sábà wọn pé wọ́n bá yà ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń gbé jáde káàkiri ní àwọn ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n ti jíjẹ lórí ọmọ ní wàhálà nítorí pé kí ni wọ́n náà lẹ́nu wò sí ni àwọn ẹ̀sùn wa lágbà láàrin yìí mẹ́ ẹ̀dá kàwọ́ òbí ẹ̀dá fura ọmọ tẹ̀ ń polówó jẹ tíra iphone one hundred thousand naira tíra iphone seventy thousand naira káàkiri wọ́n tẹ̀lé tíra iphone thirty thousand naira ọmọ tẹ̀ ń polówó jẹ ipa wọlé ní polówó rẹ̀. ìgbà wo lẹ kú ẹ̀ẹ́dì fún rárá àwọn ọmọ ẹ̀yìn tẹ̀lẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi wọ̀ ìjọba látọ̀rùn náà fi wọn ṣe àwùjọ ilé ìsinmi àwọn aláwùjọ bàjẹ́ káàkiri sí tí ń ṣẹlẹ̀ àkọ́wọ́ bàjẹ́ ti pọ̀ jù kúrò wọn ọba ká ẹ má jẹ́ àbúrò gbàgbára rárá ẹ̀jẹ̀ àtẹ̀kí ni ẹ̀jẹ̀ àkájú o ọlọ́run bá lè jọ ọlá yọ̀ọ̀ta àti àbúrò yìí o ọ̀la àgbàrá ọlọ́run bá gbogbo rẹ̀ ìyá mi ní ọ̀rọ̀ tó dáa jù ọlọ́run bá lè ìlànà tó dáa jù lànà nípa Muhammad sọ̀rọ̀ àtúkò kẹjọ ń tọmọ ẹsùn ní àgbè ìgbéga bíyà yìí kò kó àrùn yìí gbogbo akó àrùn yìí ìrìnlẹ máa sọ yẹn bí o ọlọ́pàá ti ní àdínlóró náà o ọlọ àgbẹrẹ Ọlọ́run náà ń gbó rẹ abẹ́rẹ́ òǹkọ ṣáà láti sọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà kẹlẹ́ ayé ọlọ́pọ̀ títà ní sọ̀tún wa ọ̀là àyẹ̀kúlá ìdáyẹ̀ náà wa bẹ́ẹ̀ lásán ti àwọn àlùjáàjì wa àwọn alálàájì wa wáyé pé wọ́n ti ń múlẹ̀ tí wọ́n ti rẹ̀ àtàwọn tí wọ́n ti ń múra àti gbéra ọlọ́pàá tó ti wọn ọlọ́pàá àwọn ìṣẹ̀lẹ̀ kan ní mo ti láti pé olùkọ́ àgbà àgbà ní ìjọba fún wọn ọ̀là àgbà ọlọ́run náà gbọ́ rẹ̀ abẹ́lẹ́ wọn fọ́ṣá ni wọ́n kàn án dá gbogbo àwọn tí wọ́n ti wá lọ tí wọ́n ti dé ọlọ́pàá ti ولا أدرى ما الله بروه وتوكل وحجنا حج مبرور ما قصر رفوا حج مبرور ما قصر رفوا حج تعب دلوري إلى القياس ما قصر رفوا إذا كتا دلوري كونه قد رفوا ولا أدرى ولا بروه الله سبحانه وتعالى ولدي قدام òkè kó níbi ìṣẹ̀lẹ̀ kọ́ ló dàrú gbogbo àgbáyé pálẹ́tà ìdá ló dàrú àtúkú dàrú ní láti wáyé àfẹ́tí ọlọ́run bá sọ̀rọ̀ ẹ̀gbẹ́ ọlọ́run àgbọ̀ wá sí ẹni tó sọ ọ́ wọ́n wá sí ẹni tó là ó àhájì apá pẹ̀lú àwọn tí ó pa ọ́ wọlé agbára wọn náà gbọ́ rẹ̀ abẹ́rẹ́ wọn sọ hàn wọn tààdá gbogbo tí ó mú aṣọ orí láyà tàbí akọ́nà fún abẹ́rẹ́ lọ sílẹ̀ o kí tí ó mú aṣọ orí ibú tí ó mú atẹnẹ ìparun láyà tàbí akọ́nà fún làwọn bẹ́ẹ̀ o wọlé agbára wọn náà gbọ́ ọlọ́run jẹ́ abára lọ́dọ̀ rẹ o ọlọ́run jẹ́ abára lọ́dọ̀ rẹ o làwọn àgbà burú ti bẹ̀rẹ̀ wọlé agbára wọn náà gbọ́ rẹ ẹ̀rí bí a ti sọ̀rọ̀ lọ́wọ́ àlùfáà kó tó yé wa nípa bí àwọn ẹ̀dọ́ máa tẹ̀lé lásìkò táyé bá ń lọ òun náà ìlọ láti ra wáyé pọ̀ jù ẹgbẹ́ àwọn ọ̀sẹ̀ òsì báyìí tọ́jú lè ẹgbẹ́ gbogbo olùlẹ̀ ní kó parí ẹ̀yìn wọn tó àwọn ẹni wọn máa wáyé látara àsọ́lẹ̀ tó nínú bẹ́ẹ̀ fún kálukú rẹ̀ máa pèsè àwọn ọmọ ọba ní gbogbo ọba èyí máa pèsè àbáwá ní gbogbo ọmọdé ọlọ́wọ́ ayọ̀ ó ní tó bá ti àárọ̀ wọn lẹ̀ tẹ̀sẹ̀ lè mọ̀ báà wọ́n kọ̀ olùkọ́ wa ń lọ̀lẹ́ wọlé àtàntẹ́ lè sọ̀ bá mọ̀tòkọ̀ kàní wọ́n dára lókè jù wọ́n bẹ́ẹ̀ ni eré yẹn o gbogbo ọba kí ọmọ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ọlọ́run ti kábàlà lọ́dọ̀ rẹ o wọlé agbára wọlé owó ربنا اعطك علينا الصبر وكفنا وانصرنا من فوق الكافرين ربنا عبدنا من ازواجنا وذريتنا قوة عين وجعلنا للمتقين اماما اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين وأكيد الشرك والمشركين ودمر أعداء أعداء دين اللهم دمر اليهود والنصارى اللهم دمر تدميرا مثل تعليم كيف من كذلك اللهم صل تعليم كيف من كذلك وانصرنا عليك يا رب العالمين وصلى الله وسلم على سيدنا محمد وآل وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك